tí ó ní àwọn agbìn lára tí ó wá ṣe kan tó máa ní wá lára ní islamu encourage wa kama yawon ní nǹkan so àwọn tọ́lọ̀ bá ròyìn bẹ̀ lára nǹkan tó tún bẹ lára wọn ni pé yamna'un al-ma'ruf àwọn nǹkan àǹfààní tó lè wúlò fáwọn èèyàn bí igbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n yá èèyàn wọ́n jẹ́ káwọn yẹra àǹfààní àwọn láwùjọ ṣe kò jẹ́ bí mo ṣe jẹ́ wallahu a'lam. náà kó tó di pé àgbálẹ̀ kẹta ìbéèrè àwọn obìnrin méjì wà mí ìkọ́nù béèrè àwọn ní pé ìjáde wọ́n ṣe bí dáìní. ó sì tó ń jẹ́ ìjáde tàbá ṣe ìjáde a máa ṣe ìlúwàlùdé náà a ṣe iléṣíyáde àti ti irùngbọ̀n a ṣe ti dé irùngbọ̀n náà a ṣe sọ̀láti dé fìyàn dé zakat dé ó gbá wọn kẹwàá yìí máa ń sọ̀rọ̀ láwọ́ ẹni ṣètọ́n pàǹtí ni so bidia ní irú nǹkan báyìí kò sí nǹkan tí ó jọmọ bẹ́ẹ̀ ẹ̀ afẹ́káwọn yẹn fi máa ń pa ìjáàbù ni bí ó lè máa ṣe táwọn yẹn máa fi máa ń pa bí ó lè máa ṣe táwọn yẹn máa fi máa ń pa so ó gbá wọn kẹwàá yìí pàǹtí ni àwọn tí wọ́n gbèrú nǹkan báyìí wá àwọn tó ṣe pé kákóra wa jọ ní orúkọ ẹgbẹ́ ó wà mọ́ important tí wọ́n ju kákó àwọn èèyàn ní al-aqida as-sahiha àwọn nọ́tọ̀wà máa ní káfún fún àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ ni kákó àwọn èèyàn ní àdì ọkàn tó yanjú tó yàn kóró eléyìí ló jẹ́ àdì ọkàn wa ló yẹ kó jẹ́ ń tá gbajúmọ̀ fún ṣe pá ń sẹ́lẹ̀ bí ó ti dé dé dé kan dé kan dé kan إليه تشبها الكفار لا في شيء يرون كذلك قال الله في إشارة والله عنه نعم ترين عليكم السلام

Àwọn ọ̀pọ̀ àwọn ọmọ نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد جزاك الله خيرا lórí ìbéèrè yẹn ni àwọn tó jẹ́ ìmúra obìnrin anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti fọ́ sí wẹ́wẹ́ fún wa ó fọ́ sí wẹ́wẹ́ kí n tó fọ́ sí wẹ́wẹ́ yìí tó bá fi lè pé nínú ìmúra obìnrin ó ti fòfin lè ǹkẹ́ kó fòfin náà èyí tí wọ́n pè ní cape tí wọ́n ní cape hijab o ní tí wọ́n borí yóò bo ọrùn náà o lè bo ìgbáyà wọn kó wálẹ̀ díẹ̀ so yẹn wọ́n pè ní cape hijab so ṣé ìmúra ayẹ ìmúra tó correct ni ìmúra tí kò correct ni torí pé obìnrin ó gbọ́dọ̀ wọ aṣọ tí ò ní describe shape rẹ̀ in terms of thickness àti in terms of uh, bagginess aṣọ obìnrin gbọ́dọ̀ baggy àti kó wà free lára kò gbọ́dọ̀ jẹ́ pé aṣọ tí ó máa lẹ̀ máa ra tóbìnrin bá rán aṣọ nísìnyí tó yẹ pé aṣọ yẹn fún un tí ó jẹ́ ká máa ráwọn features there báyìí ni tàn rẹ̀ ṣe tóbi sí báyìí ni ìbàdí ẹ̀ ṣe tóbi sí àti rẹ́ẹ̀bẹ̀ lọ obìnrin ò tí ìran aṣọ tí Islam ní kó rán ṣùgbọ́n tó bá rán aṣọ tí ó fẹ̀ dáadáa tó ṣe pé aṣọ yẹn dẹ̀ balẹ̀ dáadáa ó ṣùfin ní tí ẹ̀sìn ní ká fòfin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lo cape hijab yìí ni ààrí wípé àwọn features ara wọn ló máa wà described ilẹ̀ gẹ́gẹ́ ní concentration wà ilẹ̀ gẹ́gẹ́ níbi tí ìṣù wà gẹ́gẹ́ náà kí obìnrin kí ó wọ irú aṣọ yìí obìnrin wa mímọ̀ ń wọ̀ tí wọ́n ràn ti apá bọ̀ ti gbogbo ẹ̀kọ́ṣọ̀nà yìí ìtọ́jú ọ̀rọ̀ yẹn ni pé ó gbọ́dọ̀ dá nǹkan bo ara rẹ̀ yíò lójú ọ̀rọ̀ yẹn ìyẹn lójú ọ̀rọ̀ yẹn ni so tó bá wá ṣe ní ṣe aṣọ tó ń tọwọ́ bọ̀ ó tún fi dà sí tí ò bá ti lẹ̀ má rẹ̀ torí pẹ́lú mi náà máa ràn ní tí tọwọ́ bọ̀ tó bá ń lọ báyìí gbogbo aṣọ yẹn ti lẹ̀ má rẹ̀ ìyẹn ò fi lè condition Islam so aṣọ tó fẹ́ wọ̀ aṣọ ìgbọ̀ngàn fún ẹ gbọ́dọ̀ free so ìdúrà fi ṣe jìbáàbù lè lórí ní ìyẹnà bọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó free ṣe tó jẹ́ condition láàgbìyànjú àti bójútó ó rẹ̀ ní ìpele méjì ni ìkànjẹ́ ní skẹ́ẹ̀tì ó wá gbómi lè lórí tí ẹ débi ìbàdí rẹ̀ wálẹ̀ díẹ̀ tó fi wá di odidi mo rò bó kílẹ̀ tó fi jẹ òdìdí bá láìsí tí ò bá ti lẹ̀ máa rẹ̀ ó rán ní ìtó gbéwọ̀ látòkè tó dé sálẹ̀ tí ò bá ti lẹ̀ rẹ̀ bá láìsí ṣèyí tó jẹ́ kókó gan-an òun ni pé aṣọ tó wọ̀ gbọ́dọ̀ describe shape ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ see-through tẹ́gbẹ́ táwọn ìyàwó wọn a máa rí àwọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ skin tight ìdí pé yóò lẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ wà perfumed tó máa ń jáde kò bọ́rọ̀ jáṣọ táwọn ọkùnrin máa ń wọ̀ ní ó wọ̀ níwájú àwọn èèyàn tí ó máa lọ bọ́rọ̀ jáṣọ àwọn kèfèrí gbogbo àwọn ọmọjẹ̀mú yìí kí n tó gbọ́dọ̀ pé níbi aṣọ obìnrin ni kò jẹ́ nǹkan tí ó balẹ̀ kò jẹ́ nǹkan tí ó balẹ̀ so táwọn ọmọjẹ̀mú yàrá ti pé ìtẹ́sìn fẹ́ náà nìyẹn so bọ̀tí ti kó kí a bá kan ṣe gbọ́dọ̀ máa ráṣọ ẹ̀yẹn gbọ́dọ̀ rán tó máa ran wọn á gbé wọ̀ látòrí wọn afapá sí ẹ̀sìn òsọ̀ yìí ṣùgbọ́n ní tó bá ran báwọn náà nìyí ṣóṣà bo gbogbo rẹ̀ so ká gbìyànjú àti fulfill the condition so wallahu a'lam. ìbéèrè kan mẹ́ fún obìnrin ó ní ṣó dáa kí a máa ka àlùmọ̀sọ̀rọ̀ láàárọ̀ àbí lálẹ́. ṣó dáa kí a máa ka àlùmọ̀sọ̀rọ̀ ti ní àárọ̀ àbí lálẹ́ wọ ìbéèrè yẹn ní ó nídi explanation tó bá ṣe kí n tẹ́yìn ẹgbà lérò pẹ̀lú almasurot òun ni àwọn azkaru tí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó recommend a ní bẹ́ẹ̀ ó dá gan kíyàn máa ka èyí tí yóò ká nígbà tó bá jí èyí tí ó ká nígbà tó bá kírun àsùbá tán èyí tí ó ká ní ìrọ̀lẹ́ èyí tí ó ká ní anytime náà gbogbo ilé ìmọ̀ àtọ̀rọ̀ọ̀tì ni wọ́n èyí tí ẹ̀rí wá látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam fún ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nǹkan tó gbà lérò pẹ̀lú alìmọ̀ àtọ̀rọ̀ọ̀tì òun èyí tí atanibanna tó kó jọ eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn kan ní tó ní Sheikh Al-Albani rahimahullahu ta'ala ìgbà tí ẹ̀ẹ̀kan ní pé ẹ̀ṣẹ́ ṣe tàkíkù al-Maturidi tàbí ìsìntọ́gbẹ̀ tàkíkù ní pé àwọn àdís tó wà ní ẹ̀ ẹ̀sọ ipò wọn ṣe lọ ìfún ìsàhìlì nùtúrà báyìí láti rí inú ilé ìlú ṣàìlówà tìrìmì wọ́n ní kò sí táwọn fẹ́ ṣe tàkíkù bẹ́ẹ̀ torí pé láwọn ṣe é nìyí àwọn kẹ́mìnà lè kó kà gbélé rọ ní ti káka ìzáàzújú láti àrùdù ní ìgbòlànà ìdí sọ ẹgbẹ́ ẹ̀ka ìzáàzújú láti àrùdù sowólẹ̀ ẹgbẹ́ sọ ẹ̀ṣẹ́ máa sọ kókè inú alukùráìn náà máa ti rí àwọn pé inú alukùráìn náà máa ti tẹ́lẹ̀ sánàbí ní kẹ́ẹ̀ka ìzáàzújú àrùdù náà yóò sọ bẹ́ẹ̀ nígbà wọn bá ṣe ní àtìmọ̀ wọn padà bínú ni lórí ẹ̀ torí pé nígbà tó yẹn destroy ìwé yẹn bí ṣe padà rí lójú wọn yìí tó ló fi jẹ́ pé almasurot tó bá ṣe ní tẹ́yìn ẹ lérò pẹ̀lú ẹ̀ làwọn nǹkan tó rí rẹ̀ látọ̀dọ̀ ànábì á ní nǹkan tó dáa gan ni ṣùgbọ́n báyìí pé ìtó pọ́pùlà tó yẹ ti àtàǹbánná nìyí èyí òun kò ń ṣe èyí tí àwọn tòkàn nínú ẹ̀ tó ní ẹ̀rí wọ̀láwà alẹ́. Kọ́mọ̀ká kọ́mọ̀ká kọ́ká isul Muslim research. Now, number four. Say number four. No, I do number four now. Kọ́sọ̀ ti pọ́n kò sí number four lẹ́mọ̀. Number five. Okay. Nǹkan tó bá bí ẹlẹ́kan yẹn nípa ọ̀rọ̀ hijab yẹn ṣé kàtígòrò bídà alamakasi ni abẹ́ṣẹ́ náà ní sáńpẹ̀ ní bídíà àti sọ́yìn a ní ìkẹ́ tí èèyàn bá fi ṣe ìjọsìn tó gbà pé tó ń ṣe yìí o tó ń gbé kalẹ̀ nǹkan yìí ìjọsìn yìí òun ni wọ́n á pè ní fi ní bídíà ó lè jọ́rọ̀ ẹnu ó lè jáde ọkàn ó lè jẹ́ iṣẹ́ ni ìpele yìí ìfò tí a ní bídíà ni ṣùgbọ́n tó ṣe rí pé òun wọ ìjáàbù bákan ó lè wò pé òun wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni so a ṣèdájọ́ lórí appearance ẹ̀ pé bó ṣe múra yíò eléyìí o máa sí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ṣọ́rọ̀ mi ẹni tí ó wá ní sí kó mọ bàbá mi èso òfin súnmọ́ lọ́wọ́ ni a ní ń yẹn bílíà ni ẹni tó gbà yí kó ń pe ìyàwó Aisha lápẹjú èso lórí jìnnà ó dàbí ní kó ń dín súnmọ́ lọ́wọ́ pẹ̀lú tó ń sọ ẹni a ní dídí àbídá mọ̀káfíra ni torí pé nítorí ló fi súnmọ́ lọ́hùn yìí nǹkan tí èèyàn ń súnmọ́ lọ́hùn wa pẹ̀lú ẹ̀rí ṣe wọ́n pé èèyàn máa súnmọ́ lọ́hùn pẹ̀lú ìfẹ́ kíni ìfẹ́ àwọn ansọ́r gẹ́gẹ́ bí tánàbí sọ̀rọ̀ láti ọdún tó sọ pé hubbul ansọ́r ní ẹ̀rí imán kí wọ́n nífẹ̀ẹ́ àwọn ansọ́r àwọn tí wọ́n jẹ́ ẹ́pà sọ̀rọ̀ láti ọdún Madina nínú ẹ̀rí imán ara imán bẹ́ẹ̀ ni ìkórìíra àwọn àṣọ́rì yìí ìlẹ̀ kúfù lára ṣe kìfìrí pẹ̀lú ẹ̀tẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni sọ̀rọ̀ tí ó bá ń bọ́ àwọn sàábẹ́rì sùpàdá yúnani lẹ́ni tí ó fi ń ṣẹ́sìn so ìwé èèyàn bẹ́ẹ̀ yóò tábàrù káàfì kéferí ni torí pé àwọn tó ń bú yìí àwọn tọ́lọ́ ọba yìí ni wọn òun á lòun bú òun fi súnmọ́ lọ́hùn ọwọ́ káàfì torí pé ó ń gbọ́rọ̀ lọ́wọ́ bá dànù ṣùgbọ́n ní sí nǹkan ṣẹlẹ̀ láàrin sàádó méjì wọ́n wá ta òṣèrà wọn ní ìṣẹ́ ìpẹ́lẹ̀ ìdígbó lè iná èébú nọ́mọ̀ nìyẹn kò ń ṣe èébú tó gbàgbọ́ òfin súnmọ́ lọ kò a ní disagreement láàrin ara wa àájá látọjúwe ìyẹn nǹkan tó yìí lè ṣe akẹ́kọ̀ọ́ ẹni yóò mọ̀ ṣẹlẹ̀ so ọ̀rọ̀ ìjáàbù yìí ẹ̀ndówó pókè owó kéèpù lòun máa mọ́ lò ní orí ẹ̀ ṣe kí ni òun fi súnmọ́lọ́un bó ń ṣe lò á ní bídí àdílé yìí tó ń ṣe yìí kò lè súnmọ́lọ́un yìí ò lè fèlè ìsúnmọ́lọ̀ ṣọ́gẹ́bí tí mo sọ ọ̀rọ̀ fulfilment of the conditions yẹ gangan ní kókó àwọn míì ń bẹ láwọn ilẹ̀ lárúbáwá yóò rán aṣọ tó máa tóbi dáadáa a wá fi ìtàpè ní kéèkì yẹn sí sẹ́pẹ̀ ìyẹn náà tẹ́bá tún rí lára ẹ̀ ó máa tó tóbi náà fẹ́rù yẹn àwọn àfáà lè mọ́ tako torí pé tó yẹ kó fulfill ó ti fulfill lẹ́yìn so kò ṣe pé àárín ogun àárín agbéwọ̀ látòrí yẹgan kọ́ ni kó jẹ́ kókó ó lè rán látòrí kó dé ìsàlẹ̀ kó mọ lọ báyìí kó ṣe pé gbogbo báyẹ̀ ló shoot out yìí bẹ́sẹ̀ mọ́ ó lè lè rán ní two pieces ní ìkan jẹ́ ẹ̀ẹ́sẹ̀tì eh, ìkejì yóò wọlé lórí bẹ́ẹ̀ ni ẹ̀rẹ̀ nírí ìkankan tó wà describe láàrẹ̀ èyí ń bá súnà mú tó bá wà látòkè nílẹ̀ náà tí ò sí tó wà describe láàrẹ̀ ìyẹn bá súnà mú so lé pé ìṣe sí ìtàní máa ń ṣe lé pé wọ́n wọ̀ yìí tó ṣe pé ó ba ẹ̀ látòkè nílẹ̀ ṣùgbọ́n kí ló wọ̀ sínú àwọn nǹkan kí nǹkan ìwọ̀kúwọ̀ lówọ̀ tó pé tó bá lọ́wọ́ ọ̀rọ̀ agbékiní sókè díẹ̀ pé ó fẹ́ sọ́dá títì gbogbo ẹsẹ̀ rẹ̀ níwọ̀n dẹ̀rù ó ti mọ orú ọ̀kúwọ̀ tó wọ̀ sábẹ́ ìtí afẹ́wọ̀ sí abẹ́ jìbáàbù yẹn mátà púpọ̀ ó mátà púpọ̀ kò ṣe káwọ̀ ọ̀kúwọ̀ sábẹ́ ìjáàbù sábẹ́ so ó lẹ ká ní aṣọ tá a máa wọ̀ sábẹ́ jìbáàbù yẹn àfi tíyàn bá tálíkà ní lè wọ̀ ní wá gbé jìlbáàbù yẹn ò ní bò ó so eléyìí ni kò bẹ́sẹ̀ ní ọláwàlá Thank you. náà nípa aṣọ ọkùnrin ọkùnrin gbọ́dọ̀ wọ aṣọ tó ṣe pé yóò describe ojú abẹ́rẹ̀ àbíbí tí a ti gẹ́ẹ̀tì ẹ̀ àyè ibi tí abẹ́ wa wà mẹ́yìn ní erékébẹ̀rẹ̀ ní àwọ̀rà òun ní fún ọkùnrin aṣọ tí ó describe láti di ìdodo wa lọ sí di itan wa tàbá láàrin tí ó describe ẹ agbọ́dọ̀ jìnà sírò aṣọ báyìí ó tako ẹ̀sìn ṣùgbọ́n tàbá wọ aṣọ tó ṣe wípé ó describe òkè okay bí a bí ẹ̀yìn wa lápèjú ìsìn ìyẹn àání kò dà tó wà lèlè lórí ẹ̀ torí pé òkè ọkùnrin kò ń ṣe òwò òkè ọkùnrin òkè ṣe kéde kò ń ṣe òwò bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ọkùnrin láti bí erúkún rẹ̀ wálẹ̀ kò ń ṣe òwò ibi tó jẹ́ òwò náà ni láti bí erúkún lọ sókè lọ síbi ìdodo òwò so aṣọ tí ó fi gbogbo ẹ̀yẹ gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé kò ní wà transparent kò lè aṣọ tí ó lẹ̀ máa ra so tó wá lọ wọ jàlábíà àní yóò wọ jàlábíà àti kò ní ara rẹ̀ àti agbègbè rí tá ń sọ yìí ọkùnrin ò lé obìnrin gbogbo ara ẹ̀ ni o. lẹ́yìn ojú àti ọmọ ọwọ́ tí ẹnu àwọn àpókù lè lórí ṣùgbọ́n ọkùnrin ibi tó jẹ́ òwò lọ́dọ̀ ti ẹ̀ lélẹ́ yìí sọ́bọ̀rọ̀ ṣùgbìyà láàrin méjèèjì yẹn ṣùgbọ́n tó dáa jù náà ni pé kọkùnrin kó wọ aṣọ tí yóò bókè rẹ̀ náà dáadáa tí o ní describe òkè eléyìí tí ó dáa fún ọkùnrin náà ṣùgbọ́n tábàárẹ̀ yìí tí ó wọ orú bẹ́ẹ̀ níbi tí ó expose òkè rẹ̀ somehow àdégbé lórí irú yẹn wọ́n láwà rẹ̀. نعم جزاكم الله خير يا شيخ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله آمين question tó bẹ̀rẹ̀ ó dáadé lórí eh, àyè tí a ti ń kírun pàtàkì jùlọ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí àbí eh, nǹkan tó wà níta lọ́wọ́ yìí pẹ̀lú ehm, òfin ìjọba tó ní ṣe pẹ̀lú kí àwọn èèyàn máa kójọ pọ̀ jù sójú kan téyí tó ní ṣe pẹ̀lú àwọn àyè tí a ti ń kírun ǹjẹ́ tí a bá rí sí irú mọ́ṣáláṣí tí a wà yìí tí a bá sọ pé bóyá àti máa tó sáfù wá sí ni o àti máa fi àyè lẹ̀ ní àárín ẹnìkan sí ẹnìkejì ǹjẹ́ irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ṣàlè sọ pé bóyá pé ó ṣe àṣejù látara wípé ọ̀rọ̀ ṣe tàràsù ní nínú wọ́n ṣe tó jọmọ́ yẹn àbí ṣó tó lẹ́bù wípé bí ká má kírun bẹ̀ ká má bá wọn kíjọmọ́ ní àsìkò yẹn àbí ká tún fi kún wípé ká tún máa discourage àwọn ọ̀yàn pé káwọn náà tún kírun ní irú àyè yẹn tó la fẹ́ kí ẹ bá ṣe àlàyé ẹ̀ kó lè kílẹ̀ dáadáa. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد ọ̀rọ̀ irú nǹkan báyìí ọ̀rọ̀ tó ṣe wípé àwọn àfá wọ́n gbéyẹ̀wò láàrin ara wọn tí ẹnkálukú sọ nǹkan tí ó hàn sí arínú àwọn àfá àwọn tó gbà wípé a gbọ́dọ̀ fi àyè ilẹ̀ láàrin ara wa nígbàtí a bá ń kírun èyí tí a mọ̀ sí àfárá sùn káfarakara ọ̀tọ̀ ni ká ṣe tẹ́sù ẹ̀ ti sùfò kí sáfù wa kó dọ́gba sáfù wa lè dọ́gba ṣùgbọ́n kó mọ̀ sí àfárá sùn tàbí kí ara wa má kanra wa. Tẹ́sílẹ̀ tó sòfò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n gbà wípé kò ṣọ́ra yẹn. Èyí tó tẹ̀wọ̀n ò ní pé tẹ̀sílẹ̀ tó sòfò fún mi ọ̀ràn yẹn ni that's number one torí àwọn ahadith tí ó wà lórí ẹ̀ anábi sallallahu alaihi wasallam ní láti sọ̀wọ́ na sùfú fọ́kú aula yọ̀kálì fannallahu bayna ujurikum ẹgbẹ́ tó sáàfù ike tòkẹ dọ́gba àti tẹ́ bá fẹ́ kí ọlọ́wọ́n bá kó dojú ara yín against ara yín kó dojú ara yín èkì ń ṣe ara yìí sọ̀nàbíwá Muhammad sọ̀lá ìlú nílò gbólóyìn àfikò ṣe pé kí ni nǹkan ẹjọ́ ọ̀ràn yẹn sọ àwọn àfọ́ àtọ́sọ pé tẹ́síwẹ́tì sùfúfò kì í ṣe ọ̀ràn yẹn ọ̀rọ̀ wọn kò lẹ́sẹ̀ lẹ́ gbódẹ̀rẹ́ máa bá àkọsọ́pọ̀ ìkéjì ní eléyìí náà gọ̀rọ̀ àwọn àgbà ni torí pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó pa aláṣẹ ike wọ̀tàrà su ẹ̀fara ìkàrà yìí wọ́n lámùrí fídì òjò tánà ìbádẹ̀ pa aláṣẹ ó túnmọ̀ sí pé nǹkan ẹ̀yìn ọ̀ràn yìí ṣùgbọ́n nǹkan tí ọ̀gọ̀rọ̀ ọdún lórí ẹ̀ tó kò fi ṣe ọ̀ràn eléyìí ní ordinary state láǹsọ̀ ordinary situation náà tí ìkan bí àwọn àjàkálẹ̀ kan máa ṣẹlẹ̀ ṣé àwọn tó gbà pé ọ̀ràn èèyàn ni àtàrà sù káfarakara yẹn ṣọ́ṣì máa maintain position wọn ara wọn tó sọ wípé àwọn ò maintain position yẹn máa torí pé kí ni ad-darurat tubihu al-ma'dhurat tí ìdàlórí wá wá tó wá ṣẹlẹ̀ nǹkan tó jẹ́ haram yóò di nǹkan tí ó jẹ́ halal ni so ká fara kanra nìyí ọ̀rọ̀ èèyàn ni ṣùgbọ́n àti rí nǹkan tí ó fi hàn wípé báwọn èèyàn bá ń fara kanra yóò jẹ́ kí àwọn àjàkálẹ̀ yìí kó tètè máa ràn kó tètè máa tàn ẹ̀sìn rẹ̀ ní sọ wípé ẹ máa ṣe nǹkan tí ẹ fi máa para yín nìyí àbí tẹ́ fi máa kó bára yín torí náà wọ́n ní àwọn relaxed position yẹn pending ìgbà tí nǹkan yìí kásẹ̀ lẹ̀ eléyìí ni position ni èrò ayẹ́sì kìbọ́rù lànàá ní Saudi olóògbé pé kan lára àwọn àfá àgbà Sheikh Abdul Muhsin Al-Abbad Al-Badr ní ìgbà tí nǹkan ìkókọ́ bẹ̀rẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Europe tí ó ti dé Saudi àwọn ẹ̀kan bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ lọ ọ̀bá so nǹkan yóò tí ìgbàlẹ̀ kan bá rẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ní àwa ní rárá ẹni tó wá kí ní bẹ̀rẹ̀ ìgbà tó ṣe kó dàrú kí ní tàbí tó bá fi gáàpù lẹ̀ ṣe ó wà tí nǹkan yẹn wọ àwọn ọ̀lẹ́ lárúbáwá náà tí ayatiki bárúlà náà tí wọ́n gbé fatuwa wọn jáde bàbá ní àwọn náà kó ọ̀rọ̀ táwọn sọ tẹ́lẹ̀ àwọn kò jẹ àwọn padà síbi tí àwọn àfáà yòókù wá bàbá yìí ni ọmọ ṣe lẹ́tọ̀ ní Madina ní mọ́ṣáláṣí ànábì ìgbà míì wọ́n ti ṣó wọn tó ṣe pé àwọn gán kírun tí space dẹwà wọ́n bá wọ kírun bẹ́ẹ̀ torí pé wọ́n mọ reason tí wọ́n fi sọ nǹkan tí wọ́n sọ sólé yìí lára ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n gbà wípé ká ṣe tàrásù ọ̀rọ̀ yẹn ni Sheikh Ali Hasan al lára wọn sílẹ̀ Sheikh Al-Albani tí ọlọ́nìkáwọn náà jáde láyé látara ìṣẹ̀lẹ̀ COVID-19 ẹni iná fi rinlẹ̀ ìpè mọ́kìf Sheikh Al-Albani òun ni pé káṣe tàrásù ọ̀ràn yẹn ni mọ́kìf tó náà dẹ̀ mú òun ni pé tàrásù ọ̀ràn yẹn ni ṣùgbọ́n torí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni àwọn advice àwọn èèyàn kan distance ara wọn nìyí níbi irú nǹkan báyìí láti lè fi reduce effect irú nǹkan báyìí nípa pé káwọn èèyàn máa kó àrùn yìí so ṣùgbọ́n ṣe ráwọn àfá kan táwọn gbà wípé ọ̀ràn èèyàn náà ni kí wọ́n ni wọ́n ṣe àwọn ní kò tọ́ ẹ gbọ́dọ̀ ṣe táwọn náà wá ní ẹ̀fà gidi máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní yìí tó fi tẹ́ máa fi separate ara yín tẹ́ ní fara kanra yín ẹ̀bẹ̀ kan kú kí òun léngbà ẹ̀ ẹ̀mọ́ wà sí mọ́ṣáláṣí kẹwàá ṣe irú kẹbẹ ẹ kírun ní èlé yìí torí pé lára àǹfààní òun náà ní kí ni káàkì òun jọ̀mọ́ kálẹ̀ kí bó ṣe yẹ káàkì nìyẹn so tí Yorùbá ti wọ́wọ́ practicable yìí ó túmọ̀ ní mọ́ṣálásí òṣọ́rọ̀ ilé lórí ni ẹkírò lè ní ní lára wọn tó sólé yìí òun ni sheikh alhajjuri lára àwọn túnẹ́tì sheikh mokbel rahimahullahu ta'ala àwọn ògbà káfí àyélẹ̀ láàrin ara wa bẹ́ẹ̀ ni sheikh muhammad ali farkos ní algeria àwọn náà sọ nǹkan bẹ́ẹ̀ tó ni káwọn èèyàn lé so gbé tó máa wá tí mọ́ṣáláṣí máa fi gáàpù lẹ̀ kò yẹ kí ìrun kò lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ni kò ń ṣe nǹkan tí ó le tó bá ẹ̀ tọ́wọ́ sọ pé kí àwọn èèyàn kí wọ́n ṣe kò ń ṣe nǹkan tó le torí wípé obìnrin lápèjúwe ìsìn tá a bá ń kírun pẹ̀lú mi tí máa fara that is ọkùnrin kírun pẹ̀lú obìnrin ṣámájọ́ tó pọ̀ ní abúmọ́dá náà o máa dájọ́ àbí ọkọ àti ìyàwó bẹ́jọ kírun yàwó máa tò sí ẹgbẹ́ rẹ̀ ní abúmọ́dá tó o máa ṣé àbí òní fún obìnrin àbí ká sọ pé ọ̀ràn èèyàn ni gbogbo ìjọ ọ̀ràn èèyàn tó náà ẹ̀sìn ní kóbìnrin dátò lẹ́yìn ọkùnrin ni láti lè protect kíni obìnrin so tí ó bá tó papọ̀ pẹ̀lú èèyàn á jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ó bá sáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò dátò ni so ó rẹ̀ nírun torí pé necessity ló fà bẹ́ẹ̀ náà ẹni tàbá necessity tó wá fa tiẹ̀ náà nìyí láti wé kí ni kó wọ́n fara kan ẹnì kejì ni yóò nírun torí táwọn àbá ẹ̀ ń sọ ni pé àníṣọ lásán tó lásán látàrí mùsàrùdín khalfasol ẹni tí ó ń dáhùn kí lẹ́yìn sáfù kò nírun lára àdísì tí wọ́n lò nìyẹn sọ pé ẹni tí ó ṣe fi ayé àlàjú rí òmìnir ṣùgbọ́n àfá ń tẹ́pẹ́ lẹ́fẹ́ sọ ni obìnrin ṣe wá nínú tẹ́pọ̀ nìkan ló tó lẹ́yìn páfó ṣẹ̀rí àgbálò nìkan ni kó tò sílẹ̀ kó mọ́ jọ ẹni ni kó mọ́ jọ ẹni àwọn ọkùnrin ṣẹ̀rí àdẹ́gbà kó nínú kí ló pàtí ṣẹ̀rí àbí sọ ike obìnrin kó dánú kí àti kó dátò torí kí ni ó ń kọ̀nsídà àwọn aburú tó jáde mẹ́ látara free mix yẹn pẹ̀lú àwọn ọkùnrin so aburú tó lè jáde ni pé kí àwọn èèyàn ká fara rora wọn ní àsìkò ìgbà àjàkálẹ̀ àrùn ó ju aburú torí ni pé a sọ pé ọkùnrin ó fara ro òkè rọ obìnrin yẹn ìkejì yẹn ní lára nǹkan tó lè lídì sí ni pé kí ni ká kó àrùn yẹn kan spread yẹn ni kó di nǹkan tó lè lídì sí ikú láàrin àwọn èèyàn so ọlọ́wọ́ alamìyí tó tẹ̀wọ̀n òun ni pé kò sí nǹkan òbòrò bẹ̀. ṣé ìfẹ́gun tèmi rahimahullahu ta'ala wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ lórí nǹkan tó jọ wọ́n báyìí ní ti kákìrún lórí dúró ọ̀ràn èèyàn ní ó ṣọ̀ràn èèyàn lásán orígun òrùn ni tí necessity bá wá láti mọ́ kírun lórí dúró tó gbé kákìrún lórí ìjòkó ni ṣe tọ́wá kírun ṣùgbọ́n oríkùnrù tá gbé kalẹ̀ tá gbé jùlẹ̀ ní agbé jùlẹ̀ nítorí kí ni necessity kan so eléyìí wọ́n ṣọ́làyé lọ́pọ̀lọpọ̀ ààrẹ náà ni ìtùpá fún ní ti à ń kí ohun jùmọ́ alápójú ẹni sí kátò sí síwájú ìmọ́mù nǹkan tí ò dá ní kátò síwájú ọ̀gá bá ń kí ohun ṣùgbọ́n tí ò bá sí àyè mọ́ rárá ń kọ́ àfiwájú ìmọ́mù nìkan kò sáyè lẹ́yìn ìmọ́mù mọ́ kò sáyè lẹ́gbẹ̀ẹ́ sáyè lọ́tún kò sáyẹ̀ lóṣì àtiwájú tẹ́kì tí wọ́n ní irú nǹkan yẹn ni yóò ṣubú fún yẹn àwọn tó bá tò síwájú gbà wọ́n ní o sọ̀rọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láyé ẹ̀yà àwọn àfáà súnà ni wọ́n gbà pé kí ni a lè kírun pẹ̀lú social distancing most wọn ni wọ́n gbà àwọn kọ̀ọ̀kẹ́ tí wọ́n gbà ní ọ̀rọ̀ wọn ò fi bẹ́ẹ̀ tẹ̀ so kò jẹ́ bí ó ṣe jẹ́ so ká má fojú wípé ìmọ̀nyà àwọn èèyàn wíkì tọ́lọ̀bá lárùn máa mú mi yóò mú mi wá ní kò ní mú mi kò ní mú mi ní òfin ṣọ̀rọ̀ tó wà pé lórí súnnà tí ẹ̀sìn sọpọ̀tì Umar radiyallahu anhu ìgbà tí ó fẹ́ lọ̀lú Sham ó ní ìlú kan tán pè ní Imawat ìlú yìí ó ń bẹ ní abẹ́ أبو Ubaida الجراح أم بني bẹ ní abẹ́ Abu Ubaida al-Jarrah Umaru وينيا fẹ́ تبي أبو pẹ̀lú الجراح èèyàn tí wọ́n tẹ̀lé Abu Ubaida al-Jarrah ó wá ṣe kí ni ó jáde wá pàdé Umaru nìké nǹkan báyìí báyìí báyìí tó ń ṣẹlẹ̀ Umaru la gbọ́ báyìí ó Umaru wá bẹ́ẹ̀ láwọn tọ́jọ́ wà papọ̀ pé kílẹ̀ pẹ́kú wá mọ́ ṣe ká padà ní torí pé ìgbóná ó ń bẹ nínú ìlú yìí tó lè ràn àwọn èèyàn ni àwọn kan ní ẹjá padà àwọn kan ní ah, ẹjá máa lọ ẹjá wọnú rẹ̀ so Umar ó padà á mú decision pé kí ni òun fẹ́ padà báwọn ò fẹ́ wọnú ibẹ̀ yẹn Abu Ubaida

àyè kan koríko tútù tó tútù mímímí bẹ́ẹ̀bẹ́ ibi kejì ó gbẹ fúrúfúrú ni bó ní da àwọn ràkúnmí ẹ̀ lọ ṣèlú wàá da lọ síbi tí ó gbẹ fúrúfúrú àbí wàá da lọ bí tó tútù mímímí tó bá da lọ bí da lọ síbẹ̀ sọ̀tọ̀rí náà ó ní ṣùrárá min kọ́dàrìlá ilá kọ́dàrìlá ọba kan lọ síbi di fún bẹ̀rẹ̀ sí ni ọlọ́run ọbọ̀ rẹ̀ láàbọ̀ wa lọ́rùn pa gbọ́rọ̀ wọ́ ni ibi tó ti ń sọ eléyìí Abdurrahman bin Awf radiyallahu anhu òun bá dá sí pé mo gbọ́ pánẹ́bì mo gbọ́ tí ànẹ́bì sọ yí pé ìdáwọ́pọ̀ àtọ̀wúrù di ardi wa antum di á fàlá takhruju minha ìdásẹ̀mítùn bí tọ̀wúrù di ardi fàlá wa antum di á fàlá ìdásẹ̀mítùn bí tọ̀wúrù tẹ́ bá gbọ́

at least wọ́n á sọ ń gbò nínú wọ́n ní kí ó lọ ṣe isolation na tó wá wọnú ní ẹ kó lọ isolate ara ẹ̀ náà so àti kò ní kó àrùn báwọn èèyàn yókù tó ẹ kó lárùn pending gbà tí wọ́n fi wọ́n kó kéṣó lárùn àbí ò lárùn tí ò wá lárùn wọ́n police papọ̀ yókù tó wá so ti sọ ọ́ ti pẹ́ ti so níta wà ní ìtààmọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri tó fọ́n káàkiri àgbáyé ni àwà ní kárí sí gáàdì ẹ̀ tọ́lọ́mbà sọ pé àkù àkù àsìkò tọ́lọ́mbà la kú náà la máa kú àṣẹ sọ pásìkò tọ́lọ́mbà la máa kú la máa kú ní ká máa jẹun àsìkò la máa kú la máa kú tó wá rẹ̀ wá ká mọ́ lóògùn ṣùgbọ́n a ṣe ní tí ó yẹ ká ṣe agbára lọ́lọ́mọba ṣùgbọ́n àṣẹ tí ó ká ṣe alágbára ọlọ́mọba àwọn tó bá wọn sọ kí ní iná rẹ̀ ní irọ́ ló pọ̀ jù ń tán bá rí páwọn èèyàn kú pípípí nísìnyí ni gbogbo ẹni tó ń ájú pé ẹ̀ mímọ́ ní ní ẹ̀yẹ́kájọ tara káfẹ́jẹ kánwẹ́ ẹjá ṣe wá rí báwọn kú kí pípé ní ìsìnkò ní the first person tí ó kọ́kọ́ dúró lé òun ni torí pé reality ìsìn ó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń gbọ́rọ̀ ìyẹni ní ìsìn ó ti rí aláwọn bẹ́ ṣe pọ́ ní ẹ̀kọ́ ní nìkankan ìgbà tí ẹ̀yàn tó jẹ́ relative wọn kú lápẹjú ah, a wà yìí ìpé ọlọ́run ò ní kíkí ní ní pọ̀ láwùjọ títí wa ni àwọn míì ń bẹ tó ṣe pé ah, títí nìsín ní ìsìn tí Saudi yìí wọn lè ṣe káfàrà kàrà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba Saudi lùzì àmọ́ iye owó ájì tó lọ ní fi billions of dollars tán lùzì billions of dollars ni wọ́n lùzì látara nǹkan tó wà nílẹ̀ yìí ṣé ìjọba kan ó rí ẹ pé yóò máa mọ̀ lùzì billions of dollars ṣùgbọ́n wọ́n pẹ̀lú reality nìkíní yìí ìkẹ́nà àwọn àfá pẹ̀ mí jọ kan ni ó ní àbò ah, orí kí lọ́dọ̀ àwọn èèyàn kú lọ́dọ̀ àwọn gan o àwọn èèyàn kú lọ́dọ̀ àwọn ṣé kí ní ìwà kan ti púpọ̀ ní alhamdulillah ipe díẹ̀ díẹ̀ ní ta kan gbọ́ àwọn àyàn ẹja gbàgbé pa rẹ̀ kò túmọ̀ sí nǹkan kan amẹ́ríkà àwọn èèyàn kú pínpín bẹ́ẹ̀ wọ́n kú pínpín britain ní bẹ́ẹ̀ àwọn èèyàn wá wọn èyí sábò lọ bẹ̀ wọ́n wọ bẹ́ẹ̀ ẹni tó ń ṣe fake result ń ṣe fake eh, result yóò wọ yóò lọ tó bá dé náà ní yóò tún gba fake kìíní ní pé òun ṣe wọ́n ní kó lọ isolate rẹ̀ no isolation nothing bó ṣe ń pọ̀ láti airport náà lájọ́ ń fara nura ní and I believe pé ó kí ah, àánú àìnímítì tí wá strong jù gan ẹ̀mọ́ fara nura lọ tọ́lọ̀ bá ní ogun yìí ogun yìí Islam kọ́ yìí àdábùwà Muhammad sallallahu tó páyọ̀ ọlọ́ọ̀lá ju gbogbo wa lọ ó ń ṣe dé àpẹ̀láwọn èèyàn tó ń gbọ́wọ́ wọn ìgbà tó kan ọkùnrin kan tó jẹ́ adẹ́tẹ̀ yìí ó ní izhab faqad bayana ó ní fírra minal majzum kàmá tafirru minal asad tó bá rẹ̀ tí ó ní ẹ̀tẹ̀ lára bó ṣe máa avoid kìíní o sánà bí o máa tó ń sọ ni ṣùgbọ́n lábí kọ́ wa lẹ́kọ̀ọ́ kan kí ni ẹ̀kọ́ náà ó ní ìwáṣe tó yẹ kó ṣe ó wà ní fọkànbalẹ̀ pé nígbà tí mo ti ṣe tí mo ṣe yìí kò yẹ kí àrùn yẹn mú mi ẹ èyí nǹkan náà sọ ó lè ṣe tán ní kó ṣe yẹn tó wá ń bẹnu kádà rọrọ ọba pé kí ni yóò mú ẹ yóò mú ẹ ṣùgbọ́n wọ́n ṣe ti tiẹ̀ náà ẹ̀rọ́n ti sọ pé láàdùà ìyẹn káwọn ní àbọ̀tí anábì ìgbà mí àmà rí ràǹkúmí tó ṣe wípé ó rẹwà sàǹkúmí ní tó máa ń rìn ní orí yanrìn ní ẹ̀rọ bóyá egbí òun ló sáré lórí yanrìn so ràǹkúmí yìí wà lọ ní ìpapọ̀ mọ́ra nǹkan àwọn ràǹkúmí tó ṣe wípé wọ́n ti ní járàbù lára ìyẹn àrùn tá a sọ lẹ́ẹ̀ka tó àrùn tí ó máa affecti àwọn ràǹkúmí tí ara wọn ó fi rí yànmọ̀yànmọ̀ bí ìgbà yẹn ní egbò lára ọgbẹ́ nǹkan kan mọ́ra wọn ẹ̀yẹn ò pé ah, àdájísẹ́ ẹ̀yẹn sọ pé eléyìí ló kó ràn àwọn ẹ̀yẹn ló kó ràn rànkúmí tí ò lára tẹ́lẹ̀ anábí n'i ní faman àádàl awwala rànkúmí tó kọ́ ní àrùn yẹn ta ló kó ti kó so ó túmọ̀ sí pé kí ni ọlọ́run bá sọ àrùn kalẹ̀ tó bá sọ kalẹ̀ fáre èèyàn kan àbí fáre ẹranko àwọn yòókù contract ẹ̀ látara wọn yẹn lọ so ó túmọ̀ sí pé àrùn kan ò lè dé mú yàn ẹ̀là bí ẹ̀bùnìlà ẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ṣùgbọ́n ẹ̀sìn sọ fún ọ pé kí ni múra sí rẹ̀ tó bá múra sí rẹ̀ kò ní púpọ̀ ábìlì pé àánú ah, àá ti ṣe gbogbo precaution kò lè mú wa kò lè ẹ́ eh. àìgbàkọ̀ yẹ́sìn nìyẹn òun gbára lé sábàbí kò yẹ kó gbára lé sábàbí

tó wà jẹ̀yìn so kò jẹ́ oṣù jẹ́ wà láwà. náà ẹ dákun ẹ má bínú ẹ má táìmù ti ń lọ mo náà wọn béèrè méjì nígbà yẹn lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ àkọ́kọ́ wọn ní the fourth ó pọ̀ láwùjọ Johnson, lára àwọn mùsùlùmí kí ni màrà tí ẹ fẹ́ gba àwọn ọkùnrin àti àwọn obìnrin nípa the fourth tó pọ̀ nù. náà máa léyìn odidi lecture ni àbí kí ní sẹ́mínà kan wọ́n ṣe lẹ́kṣọ́ ẹ̀yọ ọ̀kan ọ̀rọ̀ ń pawó ṣe divorce nǹkan tó yẹ kí àwọn àfá kí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ gan-an ni torí wípé both sides la ní láti máa wo ẹlòmíì yóò gbé gbogbo blame lórí obìnrin whereas ọkùnrin náà ló ní lọ́wọ́ ẹlòmí ò gbé gbogbo bléèmù ní orí ọkùnrin wọ́ra obìnrin náà ní lọ́wọ́ ṣùgbọ́n problem ní pé ọ̀pọ̀lọpọ̀ àwátá máa ń dá sí àwọn cases divorce tó gbẹ́ńlẹ̀ àwọn gbọ́ ẹjọ́ both sides ẹgbọ́ ẹjọ́ táìdì kan la máa ń gbọ́ yíra ká gbọ́ tọkùnrin nìkan ká fi dájọ́ lórí obìnrin àbí ká gbọ́ tóbìnrin nìkan ká fi dájọ́ lórí ọkùnrin bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ torí lè rí mọ́tàwà àbọ́ìdì kí nínú ìdásúrú àwọn nǹkan bẹ́ẹ̀ àfi tí bá ṣe tán láti gbọ́ both sides ṣùgbọ́n kí náà gbọ́ ti nìkan nìkan ká fi ṣe ìdájọ́ àmọ́yí àwọn situation àwọn èèyàn ti fi wọ́sìn sí ìkan míì tí ò bá ṣe parí easily látara pé àwọn nǹkan ti gbọ́ ti nìkan tàti fi that tàti fi take a stand what's the situation yẹn so ìkà ìní kò ń ṣe question and answer times for either the ìdàlẹ̀ Only the county ó ní ìdí káwọn èèyàn organize àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọ́lák ó wọ́n kẹ́ tó rí kan organize lecture kan ní ìkàwọn ní tọ́lák láfẹ́ discuss a máa ń but I can discuss tọ́lá fún Islam and discuss it. àbí àti láwọn tó organize lecture lórí tọ́lá aláwọn rí on common torí pé a mọ́ tásáré pé kí ni ààfẹ́ túlé ilé dẹ̀ ń tú ilé tí wọ́n ń tú lọ́nà tí ó bá tọ́lọ́wọ́ bá mú àmọ́ iye ọkùnrin tó ti kọ̀yàwó rẹ̀ lẹ́ẹ̀ kò ń ṣe pé mẹ́ta tọ́lọ̀ wá sọ pé ṣe ìlà omi bá dùn àtàtẹ̀ kí àzọ́jẹ̀ tó bá tọ̀ lápọ̀ ẹlẹ́ẹ̀kẹta fàlátẹ̀ ṣe ìlà wú obìnrin oríṣẹ́ aláàrí fún mọ́ kí àbíkọ́ obìnrin lọ́kọ̀ mi tó wá lọ́kọ̀ mi kò ṣe pé tó ọkọ̀ ẹ̀nà ojú lẹ́yìn yóò wà sọ pé kí wà wò pé kí ni sáwọn fẹ́ra wọn òfin ọlọ́run bá lélé yìí ṣùgbọ́n àti a máa ń dá sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbéra wọn sílé gẹ́gẹ́ bí ọkọ àtaya tọ́mọ́nà ti kọ́ra wọn lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn nílá fala tahillu lahu min ba'd hatta tankiha zawjan ghayra awalikin inna Allaha ghafurun ẹ kọ̀ntínú ṣẹ́rí pé kí ni à ń dá sí nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wá ń tara ọmọ mẹ́ṣẹ̀ obìnrin ní òun ló máa ń gba ọkọ̀ ó ti kọ̀ nílẹ̀ kọjá ẹ̀mẹ̀ wá ẹwà ní ká máa ṣe lẹ́yìn ẹlẹ́kẹta ẹ̀ zìnà làbẹ́ ìjọ ń ṣe zìnà ni wọ́n jọ ń ṣe lẹ́yìn kíkọ́ ẹlẹ́kẹta rẹ̀ so àwọn fáàkì a ní láti bo olójú fúnra wa so ìwọ ọkùnrin tó lẹ́sọ fún ìyàwó ẹ̀ pé antitonic mo kò ẹlẹ̀ wàá rò dáadáa torí pé mo pé tó bá sọ pé mo kò ní lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yẹn tó bá tún súnmọ́ òun sí náà ni so yóò jẹ́ ká kọ́ṣọ̀nà ara wa lórí bá ṣe ń pè tọ́láàkì obìnrin tó ṣe pé òun náà máa ń wà kí wà tí ó tó bá mọ̀ pé tọ́kọ bá ti kọ̀wé ẹ̀lẹ́kẹta nìyí kò séèyàn kan tó lè dé ọkọ tí ó bá yóò ṣe kí ni yóò ṣọwọ́ wù àwọn fásitì ẹ̀ka gbólójú fún ara lélẹ́yìí ṣùgbọ́n àfẹ́dalérú àfẹ́dalérú adẹ̀ ń jẹ òfin ọlọ́wọ́ bá ń pé ń tàbára wọn létìkù tán máa ń sọ̀rọ̀ àwọn kọlá ìgbòbá tó dá ṣùgbọ́n àmì àwọn àfáà àwọn àfáà tó ń dá sí àwọn nǹkan báyìí wọ́n dẹ̀ worse in situation so ló yẹ pé nǹkan tá gbọ́rọ̀ farabalẹ̀ wò dáadáa ni ẹjá gbìyànjú bá ṣe ń ṣe lẹ́kṣọ̀ lórí fíkú tọ́lá ẹ̀nìká ẹ máa ṣe lẹ́kṣọ̀ lórí fíkú àtọ̀láàkì náà ṣe ń kálukú kó mọ báwọn àṣeṣe kò dá ó kàkẹ́rù ẹ̀ náà òdí pé wọ́n ní ìfìmì ṣe mọ́ ìgbàdẹ́wà bí rí tó oṣù mélòó kà ẹ̀ ó ti ṣókí ti fọkọ̀ mí ẹ̀ẹ́ bó náà nìyẹn ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ni a lè mọ́ blame àwọn èèyàn lọ títí bí ó bá kí ń ṣe àwọn àfáà tó yẹ kí wọ́n ṣí aṣọ lójú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń fọwọ́ ra lórí ṣùgbọ́n àkan mọ́nèjì àwọn nǹkan wọ̀nyí náà nǹkan bàjẹ́ jù mọ́ àmọ́ iye àwọn èèyàn tó ti kọra wọn nára wọn lóríṣiríṣi so kò jẹ́ bó ṣe jẹ́ ní ṣókí ọláwà rẹ̀. last question lélẹ̀ ọ̀dọ́ náà ló ti wá wọ́n ní àwọn ọmọ wa ọ̀ràn yẹn ní kí a mú ọ lọ sílé kí ó tó tó máa kàn án lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ pé ẹ̀kọ́ ayé náà pé kò wà necessary fún wọn kí wọ́n nídìí ọ̀dọ́dọ́ kọ́ nìyẹn lórí wọn àmọ́ kí wọ́n yẹn gangan dáadáa nìyẹn àlàyé yẹn náà ìmọ̀ràn lórí yẹn náà. lára eléyìí sọkúsọ ọ̀rọ̀ ni náà ń kákọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ni then ọ̀rọ̀ ayé náà ní tí ó jẹ́ láyé ọ̀tẹ̀ ní sìn ọ̀ràn yẹn nìyẹn náà. náà tọ́wá sọ rí pé mú lọ àbádẹ́ ìgbà títà tó wá ń kọ́ wọn náà ni sábáwà àwùjọ wa àányẹ ọ̀ràn yẹn ni ọ̀rọ̀ wípé kò ń ṣe ọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn yẹn láwọn mínà bàbá wa ni wọ́n fi kàwé dòní ni wọ́n fi kàwé dòní sẹ́lùmí wọ́n nílé kéwú ni kó lọ so yóò wá di wípé ìgbà tó wá lọ lé kéwú nìkan yóò wà backward ní àwùjọ tó wà kò ní ní impact tó lè contribute sí àwùjọ ẹ̀ a filẹ̀ fún àwọn kèfèrí káwọn ṣe lọ a lè lè lárúbọ́ alápẹ̀jú èsì ọ̀rọ̀ à ń kọ́ àwọn kan ní ṣe pẹ̀lú ní English nǹkan kàmára wọn kò ṣọ̀rọ̀ èèyàn fáwọn torí pé èdè lárúbáwá wọn ni wọ́n ń lò fi ṣe gbogbo tẹ́lẹ̀ ṣe bó fẹ́ kọ́ biology lárúbáwá ni ó lò chemistry lárúbáwá ni ó lò physics tàrọ alólò ó lè mọ físíkì ju ẹni tó fi english kọ́ físíkì lọ mí báyìí ìkankan mọ́ ń yà mí lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ńláńlá ta máa ń wò ní saudi ìnirú àwọn ìṣèkù sèmí ìṣèkù ọ̀dán kẹkẹ máa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n pass through primary school secondary school tọ́dẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sáyẹ́nsì sáàbí ìṣàkọ́mí rẹ̀ ẹ̀lùmọ́ orílẹ̀ bí àwọn àpáta dákàmà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ́ physics wọ́n kọ́ chemistry wọ́n wọ́n kọ́ mathematics ṣùgbọ́n èdè wọn náà fi kọ́ èdè tán fi kọ́ èdè lárúbáwá ni bí wọ́n ṣe ń fi èdè àwọn tó colonize ẹ̀kọ́ ń bíbà yìí tó ń fi English kọ́ ó wá gbọ́ English ní kò túmọ̀ sí pé ó bẹ́tẹ̀ ẹni tó gbọ́ lárúbáwá torí pé gbogbo English ẹni tó bá dé France nísìnyí wàá máa wo bí aláìmọ̀kan bẹ̀ ni torí pé French làwọn fi yanjú gbogbo ọ̀rọ̀ titi bẹ́ẹ̀ english yẹ olórí ṣàkóso wọn bẹ́ẹ̀ tó wá lé german ni fi yanjú ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń so gbọ́ english yẹ kò túnmọ̀ ó special ó ìkánú àwọn èdè ayé ni ó àwọn èdè ayé ẹ wá ka chemistry ló kà ni biology kìíní kan ló ẹ accounting ló pẹ̀lú economics ló pẹ̀lú àwọn náà ń wọn ka pẹ̀lú german wọn wọ́n ká pẹ̀lú physics ẹ̀ pẹ̀lú ẹ̀kẹ́lẹ́kọ́ ẹ̀ ní French wọn tó ló jẹ́ pé ibi tí àwọn bàbára wọn kan ẹgbẹ́ àwọn ìgbógun bàbá rẹ̀ ìdóbẹ̀ láàrin ara wọn kí conference bá pa gbogbo ọkọ̀ níìsí ẹni tó jẹ́ lárúbáwá yóò lọ́bẹ̀ yóò sọ lárúbáwá ok eléyìí representative ìlú yìí French ló ń gbọ́ eléyìí Portuguese ló gbọ́ eléyìí gbọ́ German eléyìí gbọ́ English eléyìí èdè báyìí ló gbọ́ wọ́n á máa translate fún un ní tó iná bá rẹ̀ ń sọ títí ẹ̀ wọ́n translate fún àwọn yòókù tó wọ́n ní pẹ́pẹ́ ẹjá ṣe ní tìrì tó gbọ́ wá pátápátá English lágbọ̀rọ̀ máa sọ wọ́n ní sọ rúnkà bẹ́ ṣe wọ́n nífẹ̀ẹ́ àwùjọ títí wá àti gba English yẹn àti gbà á tó ti di èdè tí gbogbo òru sọ kí o sọ pé òní sọ òní mọ̀ ń pa rẹ̀ ní nígbà tó ṣe pé kí ni òun àpárá rẹ̀ ni àwùjọ ti ó ti di nǹkan tó gbọ́dọ̀ mọ̀ mọ́ yẹn ni òun dáre padà sẹ́yìn àwọn àdẹ̀ rí àwọn negative impact kìí yẹn láàárín àwọn ọmọ wa ó mú lára ara n'isi afọ atọwa naijiria nàìjíríà tí ò lè fò ìbò communicate pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé èdè gbogbo olú sọ ni ó ń yóò máa díẹ̀ díẹ̀ ìrọ̀pẹ́ ah, gbé ìbò ni a lè sọ ní abẹ́ àdírẹ́sì irú gádín báyìí a lè sẹlẹ̀ ma lè sẹlẹ̀ so ẹlòmí ò wá aṣọ yẹn pé lóò sí tó jọ káfàrú òun ni òyìnbó yẹn ọmọ òun ò ní mọ̀ lóò ìwé ni lọ́gbà ṣé yorùbá ni lókàtù lẹ́dínà àmọ̀ ni àbí ìgbò ni lókàtù lẹ́dínà àmọ̀ èdè tí ọlọ́run ọba fi sọ alkùránì kàrí lárúbáwá tí ó gbọ́ lárúbáwá hùn so but in tí a ń bá yí láwùjọ wa ó ní láti mọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí ó fẹ́ communicate pẹ̀lú àwọn èèyàn torí yóò jẹ́ nǹkan tó pàtàkì láti mọ̀ so then ìtafẹ́fò òyìnbó yẹn ṣe gangan ló tún wá pàtàkì ju òyìnbó yẹn lọ sọlọ́mí nísìnyí ọmọ kan àjẹ́ àmọ́ṣẹ́ kankan tàbá ń sọ fáwọn èèyàn pé òun kéwú kò ní kó má níṣẹ́ lọ́wọ́ àfáà ní mí kò ní kó má níṣẹ́ lọ́wọ́ kò ní kó má tajà àwọn àfáà àkọ́kọ́ ní Islam àwọn Abubakar Umar Usman wọ́n ń tajà ìgbà tán fi ààrẹ Abubakar tán fi jẹ khalifa ó ń bẹnu sọ̀yẹ́ Bukhari ó láwọn èèyàn ẹ ti dá mi dúró ń bíṣẹ́ mi o máa mú lówó òní máa fi ṣe bísínẹ́sì máa mú lówó òní máa fi ṣe kíni máa fi ṣe bísínẹ́sì ẹ̀yìn náà mọ̀ wípé tí mo ní ó mi jẹ mo níṣẹ́ lọ́wọ́ àgbà àfáà nìyẹn olórí àwọn àfáà mùsùlùmí lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam bóòlù àpá àkójọ aṣọ ike ẹ̀ẹ́n tó bá ń kéwú kò gbọ́dọ̀ ṣe kí ní kò gbọ́dọ̀ tún lọ kọ́ṣẹ́ kan kò gbọ́dọ̀ lọ ṣe ìsọkúsọ ọ̀rọ̀ ni gbogbo àrílọ kéwú nìkan sọ pé àní níṣẹ́ lọ tabaráwọ̀ èèyàn ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó wà kọ̀m̀pọ́sí lórí gbogbo èèyàn ló jẹ́ pé àwọn sàábà àwọn ará ẹni tó ṣe pé òun ò tajà ń tiẹ̀ inú mọ́ṣáláṣí ni ó jókòó sí bí àbúrò ẹ̀rọ ọ̀dà láàrin ìgbà míì dẹ̀ ni ó lè mọ yí lẹ̀ tí ó ní kí ni ebi ń pa wọn àwọn yòókù nǹkan ọní kí ni yẹ̀ṣùgá ló sọ́fà fìlà sọ́ọ̀kì wọ́n ti bọ́ sọ́jà yìí tó ń tajà ń tajà yìí tó rajà ń rajà ṣùgbọ́n tí gbogbo agbọ́rọ̀ wá dàbí àbú òwúrẹ́ra pé kí ni ká jòkó sínú mọ́ṣáláṣí ní ká nítorí pàǹkéwú eléyìí kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn yẹn so ó yẹ ká change orientation wa ká kọ́ ẹ̀kọ́ bó ṣe ṣọ́ ọwọ́ ló fẹ́ kọ́ kọ́ ọkọ̀ mọ́ ìyẹn ò ní o mọ́jà fẹ́ sìn àwọn orientation táwa míì ti ní kékeré ó ṣe pé àárín correct làwọn nǹkan wọ̀nyẹn sọ̀kọ́tọ́ di pé ẹ̀kọ́ òní bóró mọ́ torí pé sí ọmọ tí ẹ̀ẹ̀dẹ́ kó kọ́ṣẹ́ láti lẹ̀ ní ẹ̀ẹ̀fin kẹ́ẹ̀dẹ́ kó tajà láti lẹ̀ ó di pé òkè ó lọ yunifásitì ó jáde nígbà tó jáde tọ́kọ̀ òríṣẹ́ ẹ̀ẹ̀fin kan ní ikọ̀ tó di pé òun ó mọ ti gbogbo ọ̀nà ẹwà lẹ́yìn kó wà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kó stage ṣòwọ́n wọ́n tàbá ti mú gbogbo ẹ̀ papọ̀ láti ilẹ̀ yìí tẹ́lẹ̀ yóò bá jẹ ilé yóò jẹ ni mo mọ̀ kán náà fọ́ àwọn èyí pé ọmọ wọn tó bá máa lọ gáàsì lápẹ́ ìwà ní ọgbọ̀rọ̀ lọ́kọ́ṣẹ́ náà lọ́kọ́ṣẹ́ náà tẹ́lẹ̀ pé from experience náà ti ń sọ̀rọ̀ alẹ́pẹ́ graduate àjáde àríṣẹ́ ṣe lè rẹ́rí kíjọba fún ẹṣẹ́ ni ìgbà tí gbogbo wa jáde tí ó wà wọ̀rọ̀ fún wa níṣẹ́ yìí mélòó náà lówó òun gbogbo graduate gbogbo provide iṣẹ́ fún wọn amẹ́ríkà ní òṣèrú ẹ̀yìn amẹ́ríkà gan kò ṣerú ẹ̀ tó jẹ́ the biggest economy in the world kò ṣerú ẹ̀ àwọn kó ríṣẹ́ àwọn kan ò ní ríṣẹ́ àwọn tí ó ríṣẹ́ rẹ̀ èyí tí ó ṣe bábí salon ó ṣe bábí salon èyí tí ó ṣiṣẹ́ dry cleaning yóò ṣiṣẹ́ dry cleaning bá ṣe lọ láìpù nìyẹn ṣùgbọ́n tó jẹ́ dry cleaner tó mọ̀wé tó mọ̀ àwọn kí ààrẹ fi wẹ́ni tó jẹ́ dàíkínà tí ó mọ̀wé so yé ní ìsọkúsọ ọ̀rọ̀ ni kò jẹ́ orí jẹ́ wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an